نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 لمن شهد يوم يوم العيد مبارك أنيها مريها لمن وفقه الله سبحانه وتعالى سنة العيد أنيها مريها لما كان من الشاكرين في ذلك اليوم ولم يكن من الفارحين والمصرفين علم أنه ليس كل من يتمنى ذلك اليوم يدركه وليس كل من شهد يوم العيد وفقه الله سبحانه وتعالى سنة العيد عباد الله اشكروا لله سبحانه وتعالى ولا تسرفوا لأن الله سبحانه وتعالى لا يحب المسرفين ومن الأسف الشديد أن كثير من المسلمين يشربون الخمر في ذلك اليوم ويزنون ويستمعون الموسيقى ويظنون أنهم يشكرون لله سبحانه وتعالى قال إنهم يفرهوا ويصرفون في يوم العيد يوم الكبير والله لو يعلمون هؤلاء مساكين أن هذه الآيات أن هذه الأيام والأعياد كما تأتي وتذهب تنقص أمورهم لأن النفوس مقسومة ألم يعلموا أن ما فاته من هذه الأيام والآيات لن تعود أبدا بدل أن يتفكروا ما قدموا لأنفسهم ويتوبون عند الله سبحانه وتعالى قال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر النفس ما قدمت الغد عباد الله احسبوا أنفسكم قبل أن تحسن ووزنوا أعمالكم ووزنوا أعمالكم قبل أن توزن عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واتقوه واستغفروه واتوب اليه adáwọ̀pẹ́ fọ́lọ́wọ́n bá àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kútúbà tèmi èyí tí èyí tí a ti bá sọ lórí ẹ̀ òun náà ni àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní ọjọ́ Eidul Adha kí ni àwọn ẹ̀kọ́ tẹ́ka àmì kọ́ mẹ́. àkọ́kọ́ mẹ́ à ń kíra wa a sì ń bára wa dúpẹ́ nítorí pé rídu tẹ́rí òun ni ìbáàdà ni orí ní bẹ́ẹ̀ fẹ́ńtọ́nà ọba tó bá fi ṣe kòńgé orí náà láti ń kíra wa pé àti ẹni tí ó pé ọlọ́run ọba kádàrá rẹ̀ ó jẹ́ kan nínú àwọn tí yóò di ọjọ́ ọdún láyé akírò ẹni bẹ́ẹ̀ a sì fi kú erire bákan náà gbogbo ẹni tó jásí pé ọlọ́run ní kí rí ọba aláyé tó ti bẹ́ẹ̀ ọlọ́run tó wá ṣàánú ẹ̀ súnà ọjọ́ náà bó ṣe lágbára tó bó ṣe dáa tó ọlọ́run ọba ó ti rẹni bẹ́ẹ̀ ó fi ṣe kóńgẹ́ súnà náà á ti rẹni bẹ́ẹ̀ pé rere. Orí anẹ́gbẹ́wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní kò síṣẹ́ kọ́mọ èèyàn tó lè ṣe ní ọjọ́ ìrìn gangan kò síṣẹ́ tó yẹn lè ṣe tó kéèyàn pa ẹran fọ́nà ọba jọ náà kò síṣẹ́ ọ̀hún tó bá fi kó tó lọ́jọ́ ọdún iṣẹ́ tó ládájú yẹn lè ṣe oníkéèyàn pa ẹran fọ́nà ọba ìdán àwọn abáyẹn tó jẹ́ pé ọlọ́run kórìí súnà yìí ọlọ́run kórìí ṣe pẹ̀lú ikhlas. bákan náà a tún bá ẹlòmínà dúpẹ́ ẹni tó jásí pé ọlọ́run ọba ò kádàrá kóun pa ẹran lọ́jọ́ náà àmọ́ ọlọ́run ọba takun àwọn tó jásí pé wọ́n ń dúpẹ́ fọlọ́run ọba lọ́jọ́ nì nítorí pé ọlọ́run ọba ó ní ọjọ́ yìí ká máa fi gbé orúkọ ọ̀hún ká máa gbé tóbi alhamdulillah wọ́n náà ṣe rere bá wọ́n náà jẹ́ kan náà ti ń gbé orúkọ náà ọba tó fi ń jọ́nà ọlọ́sìnrìn ó sì ń ṣe àwọn adkar tó ní ká máa ṣe. irú ẹni bẹ́ẹ̀ agbóná dúpẹ́ bákan náà lára ọpẹ́ náà téèyàn dá òun kò tiẹ̀ bámú jẹ́ pé ní ọjọ́ àtẹ̀tẹ̀ ń báyọ̀ lọ ó dúpẹ́ fọlọ́wọ́n ọba pé tọ́ bá a ti ẹ̀ka léṣe táàrí pa lónìí a dúpẹ́ fọlọ́wọ́n ọba táàzù alálàáfíà a sì bá rẹ̀ bẹ́ẹ̀ dúpẹ́ tí ó sínú àwọn tó dá sí pé ọjọ́ ni ayọ̀ làwọn ń yọ̀ iná pàmí wọn ná ẹlòmíì pa ẹran jọ náà o eríire tí ẹni eríire tó yẹ kó rí jọ kò sí rí ẹlòmíì ó sì ka ẹran. Eri rẹ tó yẹ kẹ́ni tó ń pa ẹran rí òun tún wá rí torí lomiin ọmọ ọba bùn ní àsìkò kàkà tí ó fi dúpẹ́ fọlọ́run ọba òun yọ̀ ni ọlọ́run ọba sì ní gbogbo àwọn tí wọ́n máa ń yọ̀ a bá ṣe fún wa ọlọ́run náà ò sọ. àbí kó máa ná iná àpà ọlọ́run ní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹlòmíà náà iná àpà ẹlòmíà sì máa dunnú òní dúpẹ́ yóò máa yọ̀ ẹlòmíà ọmọ tá ń pè ní dùnú ẹlòmíà ọmọ tá ń pè láyọ̀ ayọ̀ oníkẹ́ mọ́tí ọlọ́wọ́ fẹ́ ara wọn fẹ́ pé ọmọ mùsùlùmí fa ọjọ́ ọdún ọjọ́ ńláńlá Allah kí ẹ tún máa mutí lọ́jọ́ ọdún. irú ẹni yìí ṣé lóun ń dúpẹ́ nípa tún wá kọ́ sí ìrìn wọ́n ti máa pè é lọ́dún kọ́lá fún wa kọ́ rí pàdé mi àyìn àbí ká pàdé ẹlẹ́ náà ni yóò wá ra ìgò ọtí fún wa wọ́n máa ṣe fàájì lọ aláàjì sọdún fún wa lónìí àgbákò ló kó bá yín bẹ́ẹ̀ lóun náà ni o ẹni ẹ̀ ní ìmoore àtọ́lọ́mù. àwọn míì ti ń bẹ ọjọ́ náà ìranu wọ́n ṣe mísíkì ni gbogbo pátí eréṣiríṣi àyàn lọ́kàtì lọ́mọ mùsùlùmí ọjọ́ ńláńlá tẹ ká máa fi ń sin ọlọ́run àwọn fi ń tẹ ọlọ́run àwọn méjì ń bẹ ìpàdé ni subhanallah ọmọbìnrin mùsùlùmí ọmọ ọkùnrin mùsùlùmí wọn ń dìtì náà pẹ̀lú ara wọn àwọn míì táwọn dánwò ní ọdún eléyìí gbogbo àwọn tọ́lọ́ba ní kí wọ́n ṣe eléyìí àfi kí wọ́n túbọ̀ lọ́sọ̀rọ̀ náà bá wọn o wọ́n ní bá rí àforíjì nítorí ọjọ́ àpọ́nlé àwa dá ọjọ́ àpọ́nlé àwa dá àwa fi aburú àfi sọ̀kan kan ọjọ́ náà ọlọ́run bó bínú o dúró ẹni bẹ́ẹ̀ kó túbọ̀ lọ́sọ̀rọ̀ náà bá kọ́lọ́ba lè foríjì àbí ọlọ́run bá mọ́tà foríjì gbogbo wa. àwọn mùsùlùmí ẹ jẹ́ ká máa ronú. ẹ rí àwọn ọjọ́ táǹkà yìí ó fi mọ́ ìṣẹ́jú àtàn sẹ́kọ́ǹsì kọ̀ọ̀kan táǹkà ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì wákàtí kan tí ń lọ báwọn nù ìṣẹ̀lí wa ń dìtì látara ìṣẹ́jú àtàn wákàtí kan jáde ní ìṣẹ́jú kan jáde ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ọgbọ̀n ìṣẹ́jú wákàtí kan ọjọ́ ayédùn alọ bẹ́ẹ̀ twenty four hours. bí wọ́n bá bu bóyá pé tí wọ́n bu fọ́nù ìyá rẹ fifty years ni tọ́ọ̀tì pọ́n twenty years kọ́lọ́ yọ́ǹgì ọ̀ọ́bì ọdún kan tó kú ó kú mélòó okù twenty nine. káwọn ọdún tí wọ́n ń wá òní káwọn ọjọ́ ń wá òní káwọn ọjọ́ ń wá tí wọ́n yí para wọn ni wàláì ìṣẹ́ni wá ń dínkù ni à ń súnmọ́ sàárè ìṣẹ́ àgbèrè ká máa ronú nù táwọn àsìkò kan bá ti dé tó jẹ́ àwọn àsìkò ọdún báyìí ó yẹ ká tún máa ronú tí mo lékún ní dáadáa ká ní five years ló kú tí bá kú láyé iléyá ni wọ́n kọ pé sí láyé ká ní mẹ́rin àti tẹ ọ̀kan ní okùn mélòó okùn mẹ́ta ẹlòmíì okùn méjì ẹlòmíì jímọ̀ tá a ṣe lọ ni ó ní láti jímọ̀ rẹ̀ irú ẹgbẹ́ òní dòní ẹlòmíì. ọdún léyà tá a ti kọjá lọ ni òun ló pín sílẹ̀ ààrẹ ń tó kúnú ọdún. wọ́n rà àríkàn bàbá wa kan fàyè lẹ̀ láàárọ̀ ọdún làwọn kú ọlọ́pàá forí jì wọ́n àárọ̀ ọdún àwọn ti di àdúrà tí bá ọdún tẹ́pọ̀ àbí ní sẹ́ni torí làwọn náà. wọ́n tún ṣe àdúrà fáwọn èèyàn ọdún tí mo wá jọ ṣe ni o wọ́n àwọn yóò gbà mí ọdún àti èsì iléyà táwọn ṣe máa àti tèsí ni wọn ò ní ṣe léyìí èsì ká mọ kí ronú náà àtàjẹ mùsùlùmí òun ní a máa bàyàn nínú jẹ bàbá rẹ tó jẹ mùsùlùmí tí wọ́n ń sọjọ́ òbí àbí tí ń sọjọ́ òbí fọ́n máa àwọn ẹ̀mí tó ayà dèdè lónìí wọ́n bá ń kọjú òbí fún ìyá bàbá wọn grand grand father grand grand mother ń kọjú òbí fún déwó kí ló ṣe kalẹ̀ àwọn kẹta ṣe kalẹ̀ ọlọ́wọ́ gbà bọ́ lọ́wọ́ nígbà kò síbẹ̀ ọlọ́wọ́ bá ní ẹwà wọn sàhábà tí wọ́n ṣe dá tó ní ara wọn tó yẹ pé ànábì sallallahu alaihi wasallam ànábì ti pè wọ́n lọ́mọ àlìjẹ́nà kí wọ́n tó wàláì àbí ẹbí wọn ti balẹ̀ nínú wọn ni Umar bin Khattab radiyallahu anhu ó ní sọ pé bí ẹsẹ̀ òun bá nàbí ṣetán náà bí ẹsẹ̀ ká bá wọ ọmọ àdìjẹ́ náà báyìí tí kìí bá sì wọ ẹbí ìbalẹ̀. ìwọ tó ń lo fi mo pọmọdún báyìí lónìí òun á ń dunnú wàláì àwọn èèyàn ronú fa. Ah! mo wá wọ fọ́ọ̀tì yìí ẹ̀ ọwọ́ akókò àwọn èèyàn forty years wọ́n mẹ́nọ́ọ̀sì ẹni tó kù láyé ni níta ni wọ́n ti láyé sọ rí pé gàmẹ́tukọ́ dìímù ní àǹfóṣekò níta ẹ bá ti ti wáyé ọlọ́run ọba yín ẹ rí o ọmọ ní yáyá lẹ́dí náà mẹ́nu mo kàn ìtẹ́ ní mẹ́ni ittaqullaha ẹ mọ̀ bẹ̀rù ọlọ́run ọba yín wàlìtẹ́hùn nọ́ọ̀sùn mẹ́. قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون اللهم يا الذين آمنوا أيتني إيمان فلتنظر نفس ما قدمت لغد أني kọ̀ọ̀kan nù yín ẹ̀wọ̀n tẹ̀ tẹ̀síwájú fún ọ̀la yín èyí nítorí ẹ̀kẹ́ mọ̀ wò nù kílẹ̀ ìjọba lè kí á máa yín tọwọ́ pé forty years tọwọ́ pọ̀ tọwọ́ kọ́dà kọ́ pé àwọn àbá àfẹ́ yára àgbàdo àtàwọn ọ̀rọ̀ wẹ́yìn wò irú àwọn kìnìún tí ìṣẹ́nu tán ni wọ́n ti láyé nígbà tó yẹ fírọ́ọ̀sì nípa wọn ti kọ́ wọn ti kọ́ àwọn gàdé ti sùn àmì wọn ti kọ́ wọn ti parí ẹ̀kọ́ àwọn gàdé ti àwọn sọ yẹ abámi mo ti bọ́ sí gíníkà mo ti bọ́ sí gíníkà èyí jáde

wọ́n tún dínà nù minus one minus one bíbí àbá rẹ̀ ṣe dínà nù tó fi pé. bàbá àbá wa bíbí ẹ̀nà ṣe dí díẹ̀ díẹ̀ nù tó fi pé kí ẹ̀nà ń dí lọ́nu ọ̀la ẹ̀ èyí tó kéde wò ni pé tí èyí ṣe pé déètì yìí náà ni the last one ọ̀kan nígbà yẹ́ the last one ǹjẹ́ àmọ́ bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé gbogbo àwọn àsìkò tó bá ti dé káyìtì ló ọ̀nà tó dáa káàtì tó dáa mẹ́ irú ọdún tó máa ń sìn yìí ẹlòmíì ò tẹ̀rí kò rí dáadáa kan sí tiẹ̀ wàláì dáadáa tí mo rí jèrè kò rí ẹran kò rí pa ó sì lówó kò pa owó rẹ̀ ni wọ́n ti jàre wọ́n ti rogún bẹ́ẹ̀ yìí kìnìún jàre ọjọ́ kan náà wọ́n ti parí adúlówó ilé ìmọ̀ tó wá láyé o ẹlòmíì lóòótọ́ kò lówó tiẹ̀ àmọ́ àwọn súnmọ́ mi ń bẹ tẹ́ẹ̀ kan lọ́sẹ̀ kò sí ọ̀dọ̀ ní tó ń ṣe káàkiri ọ̀rí owó sí lọ́n àmọ́ ọ̀rọ̀ owó sẹ lọ́n ọ̀rọ̀ wọn mutí ọ̀rọ̀ ra mọ́ọ̀tì fóbi yọ ọdún ẹja máa ronú ọ gbogbo ń tábà ṣe wọn bèèrè alálẹ́ kìíyàmà ìyẹn ló fa ìkànnì àwọn sọ̀hábà radiyallahu ta'ala anhu Umar bin Khattab a máa ń sọ àwọn ọ̀rọ̀ kan hasibu anfusakum qabla an tuhasabu. ó ní ẹnì kọ̀ọ̀kan yín ẹ máa ṣèṣirò ara yín qabla an tuhasabu tí wọ́n ti ṣèṣirò yín fúnra yín wọ́n náà ṣírò gbé kàpúlétọ̀ kalẹ̀ tí dáadáa tó bá ti kalẹ̀ ká tó bọ̀ sí i torí wọ́n sì يوم القيامة يوم الحساب على القيامة يأتي كبجي مثلا الحساب ثم الجزاء وقصيرون توا وقصيرون توباتي ما عصيرون ما قليل سكيل ما وكلوان أي مجي ناس يمكن إما أصحاب الجنة أو أصحاب السعيد títí wọn á ṣe náà nínú pé pé iná lọ́rọ̀ padà já sí àbí àlìjánà ọlọ́run ti kíkọ́ ọjọ́ àlìjánà àmọ́kálukú wa ó ní ẹ gbìyànjú ẹ̀yìn ní ẹ calculate ara yín kalẹ̀ dáadáa mélòó lọ sí lónìí àìdáa mélòó lọ sí lónìí kí ni àwọn súnmọ̀ pé ẹ̀kọ́ ọtí tọ̀ sí ǹjẹ́ mo ti ka sọ́kùnrin kà ìkí kà àyékù lẹ̀ nípa rí kà ti fún tán ìṣirò lọ́n ti ká lẹ́nu tó bá yí kó tẹ́rù ni ara fi kan lásán kò kàn kà lásán ara fi kan bẹ̀ lásán ládàá mẹ́wàá ni. bó bá wá ṣe tòní tó fi lọ wá kakuléètì ládàá mẹ́wàá lérí ara fi kan kọ́ wá kakuléètì gbogbo sọ́tù hẹ́ sọ́tù káp gbogbo àti wàá bẹ̀ kọ́ táìmù kọ́ wá wẹ̀rí búkọ́ sí jọ́nà. ládàá kan sì rèé sọ́mọ́ ládàá lákàyè wò ládá látà ń wí ẹ̀wá ten látà ìdú òun wá. àìwọ̀n látà ìwà ọ̀nì òun ni òjá kọ́ bí ara sí. ẹ àwọn nǹkan tá a màmá ṣe ń wọ̀n láyé tí látà ìwà gbé ẹ bá ṣe ń sáré sí. àtìmọ́tá ni wọ́n ti wọ́n skéèlì àwọn tẹ́tà ń ṣe lónìí ṣé máa ń ṣe fẹ́dúrà ó tún wọ́n ti wọ́n skéèlì rẹ̀ ṣé máa ń ṣe stéètì ó tún wọ́n skéèlì rẹ̀ ní máa ti ṣe local government tí ẹ bá nu certificate báyìí tó bá wọ federal yóò tún mọ tó wọn ó ti ṣiṣẹ́ state tẹ́tẹ́lẹ̀ tó tún máa gbìyànjú mo fẹ́ di federal ó tún mọ tó tó ń gbà yìí kan tírì rẹ̀ tó bá di federal tó máa ń sa eré rẹ̀ certificate tó ń tẹ́lẹ̀ rẹ̀ ó tún sáré mi sáré ń bájà ó tún lọ jọ́ iléèwé mi kó wọ́n lè bá a kú kí ló fa ilé ìjọba torí pé a ti mọ tó wọn bí ẹ bá ní báyìí kú tó wọ́n rè amọ̀yún nù láti ń sáré rẹ̀ àlìkíyàmà subhanallah àtiwá dìjà ju ẹ̀rọ ìṣòro lọ. ẹ sọ́mà ní kwan lè yún ha ìfọ̀ àlìkíyàmà àwọn ọmọ ní ha ó lè jàre gàfúrò ọyún lọ́lọ́ gàfúrò ọyún lọ́lọ́. ìdán àwọn nǹkan tá a ti mọ̀ sọ́kùn káàpù kí ló di wa lọ́wọ́ àti kàá. béèrè lọ́wọ́ ara rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá lọ ọ̀ka kí lè jọ ọ̀ka béèrè wákàtí ìrọ̀lẹ́ lọ láti lè ta bá ti kọ́ bá ti kọ́ ọ̀yára tó láyé ó bá ti kọ́ ọ̀yára tó láyé ọ̀lọ́ wákàtí kan ga yín lọ. lọlé yín èmi ọ̀ ní sọ bẹ́ẹ̀ kí ìṣe ìṣe iná wọ́n dàmú ẹlòmíì yóò lọ lọ́sẹ̀ yìí kò ní kan yóò lọ lọ́sẹ̀ yìí èmi lọ́wọ́ ni ó wọ́n lọ sí ọjọ́ tẹ̀yìn rẹ̀ bọ́ ní ìjọ ọkọ̀ bá lọ wàhálà yóò wá owó ọkọ̀ yóò sì lọ. bó bá rẹ̀ yóò sì ní ká gbé òun lọ́gọ́rùn ẹ èyí ló kàn lónìí o. gbọ́dọ̀ ká ó sì fọmọ lọ́wọ́ àrùn sì ká ọ́ ọ̀ sì bú ẹkún jọ́kejì ọ̀lẹ́kùn tọ́ba yóò kọ́ lẹ́ gbàgàdà nínú àwọn àwọn eléyìí ayọ̀ wọn fẹ́ wàhálà ìlú lè dákú ní mọ̀ sunkún eléyìí ayé àmọ̀ sunkún rẹ̀ èyí tí ó padà tán èyí tí ò ní tán bá ń bọ́ máa lọ́wọ́ ẹ̀. ẹ wà wọn ló wà kan nínú àwọn tó dáa jù nù ní ìgbà tí e dé mọ́sálásí rákà kan ti bọ́ fún rákà ẹ̀ ọ̀kan subhanallah ìfì ìbànújẹ́ ó dídí ó kó nù tó jẹ́ kí rákà kan bọ́mọ lọ́wọ́ ni ó sì sílẹ̀ fọlọ́mọba tó tẹ̀lé wọn tó tẹ̀lé tó tẹ̀lé tó bẹ́ẹ̀ àmọ́ wọn kọ́kọ́ lọ jẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ sọ́dá kan ó fi dì irun wa odidi wákàtí kan wa odidi ìsọ̀lá àti ọ̀kan yóò sì bọ́ mẹ́lẹ́wé lọ́wọ́ níwọ̀n kí ni mo ti kọ rẹ́gísítà ńlẹ̀ kò ní rìn lárẹ̀ wọ́n mọ̀ sí kí wọ́n tẹ́ àtúnwá ni wọ́n ti kọ rẹ́gísítà ńlẹ̀ àyè tó pọ̀ kò ní rìn lárẹ̀ kó wọ́n ṣe yí. wọ́n ná ọ̀rọ̀ fún ọmọ sọ mọ́ sọ pé ọ̀wọ́ sínú àmẹ́lẹ́kùn kọ́bùlà àti wọ́n ẹgbẹ́ dérí kéèlì o kó tó di jọba yín hàn nínú àwọn ọ̀rọ̀ tí afa wa Umar bin Khattab radiyallahu ta'ala anhu náà sọnù. jama jimá kan lápò sí mi èyí tí ń bọ̀ wá tí ó bọ̀ aláyé bó ti yẹ ká máa ronú lórí jama gbogbo ṣe ti ta hálù ta bá ti wà gbogbo ṣe ti bá ti bára wa ẹja máa ronú bóyá bí bóyá ìṣesí ńlá wà káyìn bóyá ìṣesí yẹn ni ó jẹ́ ìṣesí táwa kẹ́yìn ayé wa ẹja máa ro òun ní ìjà máa túbà lọ sọ́dọ̀ náà ọba wa òun ló sì máa ká ọ wa kù láti sàbúrú látọjú oníṣe ìṣiṣẹ́ wà ní sàwọn ní mọ́sálásí ta ló dá lójú ó jáde wá dá lójú náà á ló ní ìdájí ẹ wá wo gbogbo káàkiri ti bá kó mọ́ láti kọlọ́ báyìí kó sì jọ́ lójú bó dáde tí o bá ti jẹ́ ọlọ́gbọ́n jáde òní ọ pé sẹ́fẹ́ yàrá ilé ọ̀rọ̀ pé yàrá ilé tó ti jẹ́ ọlọ́jú tó ti wà nù ọkàn rẹ bẹ́ẹ̀ ìyẹn arò nǹkan mi tí ń gbàgbọ́ ọmọ gbé tí gbàgbọ́ bá gbé bẹ́ẹ̀ pé títí mọ̀ wáyé ọmọ lè jẹ́ èsì wà láti rè ìbọn sínú sàárè o ní ìbáfẹ́ sàbúrúgà náà wà ọ̀gbá ilẹ̀ àbí yóò sì pààyàn sẹ́yìn díẹ̀ dáadáa kan bẹ́ẹ̀ tó yẹ kọ́ ọ kan tún wọ́n rò pé àlùkà ìṣẹ́sìnkà lọ tún wà èdè ọ̀kadà tí mo wà yìí tó yẹ láti o àmì tó wà lé ọ̀kadà bẹ́ẹ̀ kọ́lọ́kadà òmọ́gùn dáadáa ni àmì tó wà lé ọ̀kadà bẹ́ẹ̀ ni ayẹyẹ tó wà bẹ́ẹ̀ ronú tí kí ó ìgbẹ̀yìn mi láyé bọ́ wa nu yàrá iná oúnjẹ wọ́n láì láàbí àtirẹ́ni wọ́n ti dáadáa ní ẹgbẹ́ ìdarí mọ́sá tí wọ́n á jẹ́ ó ti darí mọ́sá sí tó wá mọ́ lọ mọ́sá sí tó ń kàn jẹ́ pẹ̀lú náà kèsì délẹ̀ náà ni o tó tó yẹ bá ti délẹ̀ anabi sọ̀rọ̀ sọ́lá sínú lókè ojú ẹni tó lọ alimuhi ẹnìyẹn wọn ti á gbẹ́sẹ̀ mọ́kàlì kẹfọ́ kí ẹ̀ ń rí oúnjẹ wọ́n fẹ́ fọ́pá rẹ̀ jẹ́ wọ́n kọ́ bẹ́wù náà ó bẹ́wù kalẹ̀ yóò wá jókòó lérí bẹ́ẹ̀dì àsáró ẹ̀sẹ̀ mọ́wà lérí kéwù báyìí ìdí ìdí rẹ̀ kàn kò ìdílé ó larí mọ́lẹ̀ ìláì àbí ibi tó gbà àbàlẹ̀ kíámà nù òkèlè òkèlè tẹ̀ mọ́ yóò bọ́ sẹ́nu ẹ̀ kẹ́ni kan máa kẹ́sẹ̀ wọ́n yọ̀mọ́ ní jẹ́ alájì wàláì nítorí bàbá ló gbà ó kí n jẹ́ kíni bí ìṣe ti wá ìṣe sí kan láwà láàfin sẹ́nu ìbọn lára wa ní ẹnẹ nùfúù mọ̀kúsùmá nítorí pé ẹ̀mí wa tẹ́ ẹ òní wọ́n ti fún ní àlà wọ́n pín ni ó ti ní òdiwọ̀n bí aago tá a fún lókun ni bẹ́ẹ̀ ni wọ́n ti rí nù. ẹlòmíì bí dáa fún wáyé pípọ́ mí lókè náà ni kò ní wálẹ̀ mọ́ o tó bá ti pé kò sí láyéláyé kò ní wálẹ̀ kò sí tán lè jẹ àgbékúdé gbékúdé ẹ̀ ń sanra ẹni láti kó mi wálẹ̀ náà ni ó parí náà nù. torí pé bí aago tá a fún lókun ni tó bá ti tó àsìkò nì bí ìwọ̀n bá yí ọ di káàdì tó wà láti ansẹ̀tì rẹ̀ náà ó bá ti tán fọ́nà kan máa kọlù lọ́wọ́ àwọn òní kọ̀nsídà rẹ̀ o tó bá fi lè tẹ́wọ́ tẹ́nà nù bẹ́ẹ̀ wá sí nínú jàmá yìí tí tẹ̀wọ́n ń ṣe lọ́wọ́ yìí kàpọ̀ à ń lọ́wọ́ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ nìta lọ́wọ́ ó yẹ kọ́ lọ́ọ́ lè fún mi gèdè gèdè kárí ẹ̀ yìí tó mú mts ò fi lè fún ọ ọlọ́run ní fún ọ káma wá wo sí sábà wà bẹ́ẹ̀ káma pé ìṣesí yìí yóò máa jẹ́gbẹ̀yìn wa wà lára àbí yóò máa ràn wá lọ́wọ́ láti máa lékún dáadáa yóò sì máa ràn wá lọ́wọ́ láti dínkù ní ẹsẹ̀ abiyọlọ́wọ́ bá balẹ̀ tí ọlá wọ́n ṣàfi àlékún mọ́lẹ̀ ní kankan wa o wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabu wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله أداك صلى عبا عليكم إكرام ويا جنب طالون وبا نبوة محمد صلى الله عليه وسلم جماعة مسلمين قوة لقد نودون إليها إنه لقد صومنا nínú àwọn tó ta kọ́ ní tó jẹ́ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ òní káwọn pé ìsẹ̀mí wa ọdún tí ń wá òní ń lọ ọdún wa ń lọ ọdún wa ń lọ wá bí ọdún léyà tọ́sí ti láyé ọdún léyà àwọn ọmọ tí wọn náà bí náà tọ́sí bímọ àkọ́bí rẹ̀ ó ti tó ọdún mẹ́wàá òun náà ti sọ ọdún mẹ́wàá láyé báwọn ọdún bá ṣe ń sọ àwọn ọdún léyà òní ilé àkàlẹ́gẹ̀ láti tẹ̀ ọ́ kí lọ́wọ́ ti ti wájú fálẹ́kì àná rẹ̀ ẹ̀fọ́ àkọ́kọ́ náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ìdílé al-usratul muslimah báwo la jẹ́ ìdílé wa jẹ́ jẹ́ ìdílé tí ó gbà fàfọ́lọ̀ fàlẹ́ Muhammad ẹ̀kọ́ ńlá náà ilé ìnú léyà o ìdílé wa báwo ló fẹ́ jẹ́ ìdílé tí ó gbà fàfọ́lọ̀ tí ó sì gbà fàfọ́lọ̀ Muhammad al-usratul gẹ́gẹ́ bí ìdílé Ànábì wa Ibrahim alayhi salatu wa salam. àwọn mi bẹ n ò tí ì ní fámìlì ọ̀tá ń sọ yìí àwọn ló wúlò fún jù bí wọ́n fẹ́ níyàwó tó fẹ́ lọ́kọ ẹ fẹ́ create family lò. ẹ̀yin méje wá ronú ìwọ arákùnrin tọ́ọ̀tì náà tọ́ọ̀tì níyàwó rárá ronú irú ìdílé wo lọ fẹ́ gbé kalẹ̀ ṣé ìrùdílé fìyàwó náà ni àbí ìrùdílé Ibrahim ọ̀nì opportunity náà ńlá o tẹ̀sàyàwó àlékà bí dájú díì wáyàwó tó lẹ́sìn àwọn náà ń ṣe dáadáa láwọn kàkà ní wáyàwó tó lẹ́sìn ìyàwó tó lẹ́sìn ó ní ìyàwó tó ní àkéjà tó sọ̀híhà irú àfihàn tọ́lọ̀ fẹ́ràn ní Muhammad sọ̀tún ó jẹ́ àlùsùnà ẹlòmíà ní òun wá àlùsùnà ìwé ìfẹ́ ti sùnà kò pọ́sibú gbàgidi gbàgidi yìí nàní ma wákàtí. bẹ́ẹ̀ ni arábìnrin náà tí wọ́n náà ti lọ́kọ máa ń wo nǹkan mi mọ́ ẹ̀sìn yẹn o tó bá wo ẹ̀sìn tán kéèkì yẹn gbódàgá wá tún wá wo nǹkan mi tó bá ń wá lára rẹ̀ àmì ẹ̀sìn ni kó jẹ́ àkọ́kọ́. bọ́ àwọn tá a ti kó sínú fámìlì àwọn náà ti òun tó kù yìí náà ti ta sọ ẹni bá náà gbìyànjú báwo la ṣe ṣe mọ̀lẹ́bí wa tí mọ̀lẹ́bí wo fi gbàgbà fọ́nà ọba tí mọ̀lẹ́bí wa gbàgbà fọ́nà ọba ni yóò fi rọrùn fáwa náà bí ayé wa àlèkí àmọ̀ rọrùn fún wa. torí tá a fi lè kú táwọn mọ̀lẹ́bí tá a bá fi kalẹ̀ kìí ṣe fámìlì ẹni sọ ọmọ o ìyàwó rẹ ọmọ rẹ tí wọn bá ní ẹ̀sìn àgbákò bá yàrá ní kìlámà láti inú sàárè lọ ó ṣe ti kọ jẹun dáadáa tó àmọ́ àwọn kankan ń bẹ jẹ́ pé àwọn tí wọ́n wà láyé ní ràn lọ́wọ́ bí kí wọ́n jẹ gbèsè ọ̀n ti di hàn wọ́n wọ́n ti jẹ́ ẹ̀kọ́ sí kalẹ̀ ọtí kọ́kalẹ̀ pẹ́tọ̀ mo jẹ́ báyá gbèsè ọtí kọ́kalẹ̀ ọ̀n mi tó wà táwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ النبي صلى الله عليه وسلم قلب المؤمن معلق بدينه حتى يقلب عنه مؤمني tààfi sínú sàárè kò sí ní ìríkí ọlọ́run pẹ̀lú gbèdébéje ó dìgbọ́ tó bá tún aṣọ gbèsè rẹ̀ ẹlòmíì ti kú nísìn fífi yẹ sẹ́yìn ni wọ́n yẹ sọ gbèsè rẹ̀ gbogbo tó kò ju ọ nínú ìkan lọ́gbà náà fífi yẹ sí òní kẹ́hìn bàbá yẹn ti kú ń bẹ́ẹ̀ lónìí rà torí gbèsè náírà kan ẹ̀dá kò lọ ẹ̀jẹ̀ á fáwọn ọmọ wa fáwọn ìyàwó wa. kàlìkìyàmọ́nù bẹ́ẹ̀ náà ìtayé náà ẹni pé ìyàwó Ibrahim ó jẹ́ Ibrahim náà ó ọmọ náà òun ló rọrùn fún wa làwọn fi gbélé lónìí fi ni ó fi ọmọ wọn wọn. bàbá wọ́n mọ́ mi inni في المنام أني أذبحه kí n lọ bá ọmọ ó ní ọmọ mi mo rí lójú oorun pé ń gbú ọ ọmọ sì mọ̀ pé ó ti mọ bàbá àwọn pé á bàbá àwọn ànábì ọlọ́run bá náà ẹbí ọmọ bá ti ń lálà wọ́n ń sọ fún un pé kò sí bàbá yìí náà kí ló máa sọ efu al máa tún mà bàbá mi ní tí wọ́n ní ẹsìn gangan ẹsìn. kọ́ńgọ̀ bá ní ẹ̀sìn kí ni à ń sọ yìí ọmọ ni ẹdùn mi ẹ àdùn mi lóòótọ́ ṣe yìí. ẹ tí wọ́n ẹ tí ọlọ́run bá béèrè lọ́wọ́ Ibrahim tó lágbára nípa ọmọ torí ọmọ torí ọmọ lónìí kọ́mọ rẹ̀ wọ́n bá jìyà lòun fi ń sabú lónìí wọ́n sì ní kọrin kẹ́nìkan mọ́ ọmọ rẹ̀ kó láyé kó lè bá wà ní gẹ́ńdà ẹ gbọ́n tí ń sọ yé bàjẹ́ máa ní wọ́n bèèrè lọ́wọ́ Ibrahim tó sán bèèrè lọ́wọ́ tiwa gbogbo tọ́lọ̀ ní a lónìí pápátá kò sí ìtònira tó léyìí bẹ́ẹ̀ sì ni àdánwò pọ̀ tá a ṣe fún Ibrahim tó pọ̀ díẹ̀ nínú àdánwò rẹ̀ kéèyàn bí ọmọ kan téèyàn bí jama ìdí wọn ń béèrè èmi àti ẹwà láìpẹ́ tó báyìí irun gbà irun gbà kọ fílẹ̀ láti jọ yìí ọdún hàn irun gbà tó tó yìí ò ní jama àdínkù tó rẹ kó dàbí ìṣòkòtò mùsùlùmí ẹni àwọn àfáàní wọn sí báwọn ìwé sáfà subhanallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn súnà obìnrin wọn ni kó máa lo hijabu hijabu kí nú ooru ooru wọn bè lọ́ọ̀rẹ́ ni nítorí ní ọtí nù ìnira ni lóòótọ́ ǹjẹ́ ìnira tí ń bẹ́ẹ̀ bí kọ́ ọ ló jẹ̀lúbáàbù kọ́ bojú rẹ ìnira tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tó aburú ìbànújẹ́ tilẹ̀ tí kìí mú ọ̀bẹ kó kì bọ́ bẹ́ẹ̀ lọ́rùn ọlọ́run òtún wa ní kó fọ́ ọ lérí kò ní fọmọ́ ní èrè jẹ kò ní dùú dùú kí sọ jàmáà if you abet if al tán ní ẹsẹ̀ ẹsẹ̀ ó wà ní sàtẹ̀ bẹ́ẹ̀ sì ti yí ọmọ náà tó sàtẹ̀ jẹ́dùnì insha Allah nínú sọ̀rọ̀ yóò bá fi insha Allah kò ní ọ̀run. Ah, kò ní ọ̀run kò ní ọ̀run fáwọn méjì ó ní ọ̀pẹ ẹ́ dúdú ìyá ò sì sọ wọn pé ọ̀gbọ́n ọba ti kọ̀ọ̀la ọ̀sáàpò ńlé ojú kẹfà ojú kéré ẹ̀dàkùtọ̀ ọlọ́run kí ni ǹjẹ́ tí wọ́n béèrè kí kí n ṣe fọ́mọ tèmi kí n ṣe fọ́mọ tèmi tó pélé yìí káàkiri fọmọ alẹ́ sìn gbogbo tó bá náwa ní wàhálà ẹ wá wọn tá a ná ní wàhálà láyé káwọn ọmọ ìbàdàn ní ayé ẹ wọn tá a yẹn ní wàhálà ẹlòmíì ó gbé ọmọ yẹn láti yà yín ń lọ sùn ní o ó lè tí ó lè tí yà yín tí ó gidi ló tún padà lọ gbé ẹ wàhálà tètè wàhálà wàhálà ilé kéwù kan lọ ilé kéwù àálí bá aládùúgbò àlejò àtijọ́ ẹ̀ ń kéde sí náà. ká jẹ́ sọ́kù mùsùlùmí tó gbàfà débi pé ìtọ́nà ọba ní ká ṣe fún ìyàwó wa ká pàrọ̀ rẹ̀ kó ṣe ló lè ṣe. bí ẹni bá dá ẹni bá dá ẹ̀wọ̀ ẹ̀ lábàá pé kó tẹ̀ lo ìjẹ́bù two plus àwáyé ọ̀fẹ́ ṣe mí lè ṣe ni àgbà kò dé o. bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa bẹ́ẹ̀ tí wọ́n ju obìnrin ẹ jẹ́ ká gbìyànjú o gbogbo ọ̀nà táwa fi gbìyànjú tí mọ̀lẹ́bí wo fi jẹ́ ìdílé tí ó gbàgbà fọlọ́ ọ̀la. inú àwọn ẹ̀kọ́ ta kọ́ ọ̀nà jẹ̀mọ́ tó dásìkò ọba ó bí ẹ̀kọ́ kalẹ̀ fáwọn tá à ń bọ̀ lẹ́yìn látara àwọn ànábì ọlọ́run ọba tabalẹ̀ tí ń wá ọmọ tí èsì rí tabalẹ̀ tí ń wá owó tí èsì rí tabalẹ̀ tí ń wá iṣẹ́ tí èsì rí obìnrin ni wọ́n ti ń wá ọkọ ni wọ́n ti ń wá kẹtìrì alágbèsàn ànígbà aláwo alálàáfíà látẹ̀tìnà tó ń min rahmatillah gbogbo tó bá ń wá wàláyé má já kàmù náà yọrọ náà ká máa bẹ́ẹ̀ náà tán bá ló ti kọjá fún ọ máa bẹ́ẹ̀ kẹjọ ti kọjá fún ọ ẹ wo ojú ọtí Ibrahim ti ń fi ọtí ń fi èrè ọmọ náà náà bá tọ́lọ̀ òṣìṣẹ́ tí ó ti ìyàwó rẹ̀ ti tayọ ní máa ń lóyún òun náà ti yewu tẹ́yẹ́ báyẹ̀ bá ẹni tó wọ́n ń kàn sínú nítorí wọ́n ń bí ọlọ́run nítorí wọ́n ń bí ọlọ́run ọlọ́run fún mi lọ́mọ jẹ́ ó tó kábàtì lọ́wọ́ dókítà náà ó ti lé àníṣú ó ti lé àwọn ọmọdé ọ̀dọ́ kílẹ̀ tó ń bẹ̀rẹ̀ kọ́lá báyìí bá fún dókítà tó ń tọrọ ọmọ kó mà fi di ẹ̀yẹ àbáyé pẹ̀lú pẹ̀lú ẹgbẹ́ yìí náà ọgbàgbé ẹ̀ ọlọ́run lè tukọ̀ ọmọ àbílára yàwó yìí náà yàwó náà tó wọn ń tọrọ bẹ́ẹ̀ wàlẹ́ àwọn òjá kàmù náà ọlọ́run ọba ogbó ogbó ọlọ́run la fún ìyàwó ìyàwó àtúnṣe fún un láì dúró lóògùn kankan sọ pírẹ́sà fún ìyàwó wa ó sì lóyún oṣù bẹ́ẹ̀ ní ti pé mùsùlùmí ọmọ bẹ̀lọ́n ọmọ bẹ̀lọ́n alẹ́bí ni ẹ máa kánjú bí àdúrà má wọ́n níbo láti máa kánjú oníkọ́sàdá wúrúwúrú iye tí wọ́n jẹ́ àárẹ̀ àdúrà mi àdúrà ọmọ tí ọmọ tí ni. bí Ibrahim bí ṣe ń ṣe lọ bí ṣe ń ṣe lọ gbogbo tó máa ń tọrọ ọlọ́ọ̀ba máa ṣe lọ máa ṣe lọ ẹlẹ́ẹ̀kejì máa tún á fún ọlọ́ọ̀ba ní ẹ̀sìn tó dáa bẹ́ẹ̀ ló bá ti tọrọ nǹkan tọrọ nǹkan tọrọ nǹkan tọrọ nǹkan tọrọ ọlọ́ọ̀ba fún ẹ̀jẹ̀ fún un ní kódà bó ṣe yọ àmú kékeré ọmọ ọlọ́ọ̀ ni àìmọ̀ ọlọ́ọ̀ ni àwọn bó èmi náà wá mọ́tò ọlọ́ọ̀ kódà bó ṣe mo gbogbo kẹlá ìgò tí náà ní bá bá kó ti kẹ̀kẹ́ sí fún mi ó bá ti kẹ̀kẹ́ fún ọ ọlọ́run tó dọ́dọ́ ọlọ́run ló fi fún Ibrahim ni wọ́n ń fún ọlọ́run ọba ní ẹ̀sà irú ọmọ tí ń béèrè tó ń bọ́ ju ìdíyẹ ti tó kò ní ọlọ́run ọba ọgbọ́ mo ti dàgbà bá dùkẹ́ fún mi ẹlòmíín wọ ọmọ wọ ọmọ wọ ọmọ wọ ọmọ wọ ọmọ wọ ọmọ wọ ọmọ kò rí ó ní ọlọ́run kó sì wáyé kó sì kú àní kó sì wáyé báyìí kó sì kú kébíkà lèmi náà bímọ náà ni ẹ dákun kẹ́kẹ́rì ò mọ ọlọ́run ni àní kébì lè tiẹ̀ lóyún kó fi wálẹ̀ ọmọ ọlọ́run ni Ibrahim bó ṣe pẹ́ tó bó ṣe dàgbà lọ́jọ́ erí àtìyàwó rẹ̀ náà wọ́n sì ń sẹ́ta gùlámù ní àlè gùlámù ní àlè wọ́n ní ọmọ tó lè pàwà o nǹkan méjì àfikún pé láàrin àlè bìhẹ́ o ọmọ tó yẹ pé yóò ní sùúrù púpọ̀ sùúrù tó ní agbára náà fi ní àlè ìfaradà ẹ máa tọrọ ẹ̀dọ̀ ọlọ́run ọba ọmọ tí ó ní ìfaradà ọmọ tí ó ní tí wàá ti ẹjọ́ bá sówó má ọmọ tí ò bá sówó tí ò ní gba yahoo lọ ọmọ tí ò bá sówó tí ò ní kàwé máa ń tọ́lé kó lọ kọ́tẹ́ yóò lọ kọ́tẹ́ gùlámù ní nù ẹ̀kẹ́jì gùlámù ní àlímù ọmọ ní ẹ wá rí bí ìmọ̀ rẹ̀ ni pé bàbá rẹ̀ lóun lálàá ó ti wá mọ̀ pé ànábì ọ̀nà ọba àwọn ọlọ́pàá látẹ̀ ìmọ̀ tó ní lójú mọ̀ rẹ̀. Halim ha ó tún wá ní sùúrù púpọ̀ ọba lóun fẹ́ bá ó fi gbọ́ rẹ̀ lọ́rùn ó sì ní sùúrù. ọlọ́run ọba gbogbo ẹni tí ara ni ọlọ́run ò àbíọ́ ìjókòó tá a jókòó yá yín lónìí tá a ń gbọ́ kútú báyìí ọlọ́run á fi bíọ́ ọlọ́run ọba mọ́tà gbẹ̀nìkan fún wa nù ọlọ́run ò gbogbo tí ń bá a lọ́kàn jẹ́ nu bùkátà wa eléyìí wù mí ọlọ́run eléyìí wù mí ọlọ́run eléyìí wù mí ọlọ́run wọ́n sàn ti kan ọlọ́run gbogbo tí ó wù wá táà ti ń rí ọlọ́run ọba eléyìí wù mí eléyìí wù mí nǹkan tí ó wù wá mọ́tà ti kó fún ọlọ́run aláìláìlọ́lọ́ ẹ ti sunkún ọmọ mọ́tà wà dá ọlọ́run ọlọ́run ẹni tẹ́ fi àdínkù lọ fún un mọ́tàbá sọ náà jẹ́ tó dúró fún ọlọ́run ẹni tí ń wá sábà wá sé gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan tó mọ́tàbá sí ọlọ́run ọba ìwọ́n tó Ibrahim ń nú mọ́tàdùn ọ̀nà لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه